Olúwa mi mo ń jáde lọ láti ṣe iṣẹ́ òjò mi ìwọ nìkan lèmi ò lọ́rọ̀ lérò àti níṣe. ògo ni fún Jésù lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí pé ẹ káàárọ̀ o ẹ kú àmójúbà ọ̀sẹ̀ titun lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀ yìí máa dáa fún yín o yóò dáa fún àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí ìdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí ó máa yọrí sí rere o àfojúsùn rẹ àti ìlépa rẹ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù á tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà tí ọ̀sẹ̀ yìí bá wá sí òpin wàá bojú ẹ̀yìn wàá fọpẹ́ fọlọ́run bó ṣe máa rí nìyẹn ẹ̀yin bàá mi àti ẹ̀yin màá mi nínú olúwa mo yín ẹ múra iṣẹ́ òní àṣeyìí láàṣẹ o ẹni tó níṣẹ́ yóò fi sẹ́yìn wá lọ́jọ́ èrè àní gbèrè tìjú o lórúkọ Jésù olúwa wa àmín éfésù orí one ẹsẹ̀ three ni la fi sí mi lọ́kàn kí n pín pẹ̀lú wa kí n tó wá sóre fún yín éfésù orí one ẹsẹ̀ three bíbélì kà pé ẹ jẹ́ kí a fi ìyìn fún ọlọ́run bàbá olúwa wa Jésù Kristi tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí fún wa lọ́run nípasẹ̀ Kristi hallelujah níbi tí a tún kà láàárọ̀ yìí ó tún sọ ẹni tí jésù jẹ́ àti ohun tó ṣe fún wa bíbélì wípé nípasẹ̀ jésù kristi yìí ńlá fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí fún wa spiritual blessings in heavenly places bóyá kí n sọ fún ọ láàárọ̀ yìí gbogbo èèyàn ló nílò ìbùkún ayé tí ọba rí bùkún ayé yẹn máa nira ìbùkún ju owó lọ o owó wà lára ìbùkún ṣùgbọ́n ìbùkún ọlọ́run ó ju owó lọ ìbùkún ọlọ́run ni ọgbọ́n ìbùkún ọlọ́run ni òye ìbùkún ọlọ́run ò ní ìmọ̀ ìbùkún ọlọ́run ní ìlera pípé ṣẹ́rí kéèyàn ní orí ọ̀fẹ́ àti jẹun appetite ìbùkún ọlọ́run ni some people have money they have food but they don't have appetite kéèyàn lè sùn dáadáa láì lo oògùn kó tó sùn ìbùkún ọlọ́run ni ìbùkún ọlọ́run ni pé kéèyàn gbọ́ràn sí àṣẹ ọlọ́run ìbùkún ọlọ́run ò ní pé kéèyàn ṣèfẹ́ ọlọ́run hallelujah so bíbélì pé nípa jésù kristi ńlá ní orí ọ̀fẹ́ sí àwọn ìbùkún yìí jẹ́ kí n sọ kíní kan fún ọ kí n tó súre fún ọ láàárọ̀ yìí sórí gbogbo tó ń pè ní ìbùkún yẹn ilé mọ́tò nkankan yẹn ìbùkún tara nìyẹn ìsúre fún yàn ṣùgbọ́n tó fún yàn yóò fi ìbànújẹ́ sí kò ní sí fọkànbalẹ̀ kò ní sí ayọ̀ ṣùgbọ́n ìbùkún tẹ̀mí nípasẹ̀ jésù kristi ńlá la fi ń gbà ìdí nìyí tó fi ṣe pàtàkì fún ọ kó o gba Jésù Kristi gbọ́ tí o bá ti gbàgbọ́ tó o bá sì ti gbàgbọ́ kó o má yẹsẹ̀ kó o nù ẹ̀ torí kò sí ibi tó o ti lè rí ìbùkún ẹ̀mí gbà àfi lọ́dọ̀ Jésù Kristi nìkan yóò dáa fún yín ọlọ́run á ràn yín lọ́wọ́ ó yẹ tẹ́wọ́ láàárọ̀ yìí ìbùkún ọlọ́run kó wá sórí rẹ bẹ́ẹ̀ ni ìbùkún tí máa gbé ègún mi ó yá kó bọ́ sí orí rẹ láàárọ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà ni mo ń pa láṣẹ gbogbo ohun tó o bá dáwọ́lé lọ́sẹ̀ yìí kó já sí ìbùkún ìbùkún ọlọ́run kó wá sórí iṣẹ́ rẹ̀ ẹ̀mí apàtẹ́mọ́ta látòní lọ kẹ́mi yẹn di òkú lára rẹ̀ ẹ̀mí àṣedànù kó di òkú agbára àṣetì kó bàjẹ́ lára rẹ̀ àgọ́ ìkórira lórúkọ Jésù kó gbiná sọnù kó rí àánú gbà ọ̀sẹ̀ yìí kó dáa fún ọ ọ̀sẹ̀ yìí kó dùn fún ọ kó gba ìròyìn ayọ̀ lórúkọ Jésù kọ́kọ́rọ́ ayọ̀ ká fi lé ọ lọ́wọ́ nítorí retí yẹn kó rí gbà kó já sí fún ọ bẹ́ẹ̀ ni yóò rí àlàáfíà Ọlọ́run kó wà ní orílẹ̀-èdè wa inú ilé kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ń gbọ́ kí àlàáfíà kristi kó jọba níbẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground tó wà ní sam ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ni fún yín.